BTW. I am born to win. Kuri pataku, òun lorúkọ tí ina pè iná. Iná bá mi ṣáná ajé tuntun wọlé. Ẹ ta ló kú? Ẹbí bá fẹ́ jẹyàn láyé. Ó jẹ náà kó jẹ yìí. Ayé ò yẹ, ọmọ ò lè yẹ. Sórí ọmọ yẹn, wọ́n ti lù ìbànújẹ́ tí mo ní nígbèsí ayé mi òun ni wípé mo lóyún ẹ. má dán wò. ọmọ mi o mo ní wèrè lórí o ọba ló ní wèrè ọ̀làrúwá o tí bá gbé yín lé etí ọ̀tún tí mo gé ewu wọ́n gé ti Peter jóore Jésù lọ́lẹ̀ kò sẹ́ni tí ọ̀lẹ̀ tiẹ̀ o. kí ni. Peter ló gé tí èèyàn jẹ Jésù lẹ. Gabriel ni wọn lọ mọ mísínárì o èmi ò lọ bí kankan o. what is really àṣàbí onílẹ̀kẹ̀ àṣàbí onílẹ̀kẹ̀ ọlá ìlẹ̀kẹ̀ yìí ń dán obìnrin ni. ilé ọmọ kú lódò kú lómìlómì àṣàbí orí àrán ilé oníwà tútù àbínú funfun bí ìgbà ẹmu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. tàbí kànjá bẹ́ẹ̀ orí ló kú dá ẹni fọmọ wọ ọmọ ẹ yóò dùkan pa. ilé ọmọ kú lódò kú lómelómi aṣàbí orí àrán ilé oníwà tútù àbínú funfun bí. lọ́rùn ló mọ̀ wọlé. ẹ má fi bá ṣeré o Ifá kọjá ní àrùn rẹ̀fẹ̀. àgbọn bí ayé kọ́ wa sọ Àṣàbí lẹ́tì ẹ Àṣàbí onílẹ̀ kẹ́ ọ́lá. ọmọ kúlódò kúlómi lòun àtàyè sọ̀rọ̀ Àṣàbí o. ilẹ̀ ọmọ kúlódò àṣàbí òré àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bíi gba ẹmu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọ. ìlẹ̀kẹ̀ ọlá ìlẹ̀kẹ̀ yìí ń dán obìnrin ni. ilẹ̀ ọmọ kú lódò kú lómìlómì àṣàbí òré àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bíi gba ẹmu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. ẹni fọmọ wọmọ ìjì ìjì wò lọ kí ló ṣẹlẹ̀ nínú ìlú wa báyìí ìjì lọ́tún ìjì lọ́sì ọlọ́pàá ìjọba ojú tuntun ọmọ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o èèmọ̀ lukutu pẹ́bẹ́ ìyàwó lóyún tó ọ̀nà gbọ́kọ́ baálé eléṣu ata ìyàwó eléṣu apẹ̀rẹ̀ alárìnà fọ̀kúngba kọ èèmọ́ ti wọ̀lú yìí o. àìlóye díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí ló tún dé kí ló ṣẹlẹ̀. ìjì ní gbé àwọn ọmọ wa lọ látòrí àwọn ọmọ bíi ogún ọdún sẹ́yìn láwọn ọmọ tó yẹ kí wọ́n gbẹ̀yìn wa kí wọ́n tẹ́yìn wa ṣe àwọn ni ẹ̀yìn wa ń bàjẹ́ lójú wa lójú wa ń bàjẹ́ yìí ojú wa ní ń bàjẹ́ yà lójú fi ríran mọ́ ìjì wò lù. ọmọ ìrákò ìjì ń gbé. èèyàn lálẹ́ ẹ má wò mí lọ. a ti ṣèyí sí. ẹ má jẹ́ lu yóò bàjẹ́ mọ́ mi lórí. ẹ gbà mí ẹ rà mí kalẹ̀. bàbá olóye kí la fẹ́ ṣe. kí la kò yí. ẹ jọ olúwo kọ́jú wà nù àbọ̀ rẹ̀ kọ́ ẹ bá mi pè wọ́n ẹ bá mi pè wọ́n wọ́n bẹ́ẹ̀ lù ẹ bá mi pè wọ́n a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i ìlú yóò gbọ́dọ̀ bàjẹ́ ìlú yóò gbọ́dọ̀ dàrú bàbá olóyè ẹ̀yin alálẹ̀ ìgbà òyìn mo gbé mi ò gbégbá ta ẹ má jẹ́ lu yóò bàjẹ́ ẹ má jẹ́ lu ò bàjẹ́ bàmí lórí. bàbá olóyè. Mm-hmm. ẹ kú oko ẹ kú àtàárọ̀. ẹ bá kí balẹ̀ yín o. lùkásù kí lára lè fẹ́ mu kí ló dé látàárọ̀. kò ṣe bẹ́ẹ̀ nígbà mo dọ́dọ̀ bàbá wọn bá wọn lẹ́wọ̀n sì ni ló dé òun ló dé pẹ́. wàá fo orí àkànní mi po òní báyìí. mo ní gbé wọlé kí n lọ fún lóúnjẹ báwa. Ah! Ah! àkànní dà. ẹgbọ́n mo kúrò nípa. ọmọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀dùn ọ̀dún tó wà lẹ́yìn ẹ̀. ọ̀rẹ́ rẹ̀ kílẹ̀ lẹ́yìn ọmọ mi púpọ̀. pé ní sọ gbèsè ti bẹ̀. kí ni. ọmọ mi gbà. ní sọ bẹ́ẹ̀. òréré awọ ayé lódífá fún ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ awọ àtàn lódífá fún àtàn òréré la ó máa wò ẹnìkan ò ní ráyé mú kábíyèsí olúwa mi <laughs> rẹ́rẹ́ òrùn. rẹ́rọ̀rùn díẹ̀ la rí tá a bá kọ̀ tá a ṣeun táwọn alálẹ̀ wí kíákíá ah, késekése la rí kàṣàkàṣà ń bọ̀ lọ́nà bàbá késekése bẹ́ẹ̀ ni ó sì ti dé tán àbí nígbà táwọn alálẹ̀ fi ọ̀nà hàn wá tá a wá kọ̀ tá a gbàbẹ̀ ẹ dákun ṣé àwọn alálẹ̀ láàpẹ̀ wọ́n jẹ̀bi wa ni àbí àwa la kọ etí ikún sí ọ̀rọ̀ táwọn alálẹ̀ sọ ṣebí gbogbo wa la mọ̀ wípé ìlẹ̀kẹ̀ ńlá láàbò òdú yìí bí ọba sílẹ̀kẹ̀ kò sí dẹ̀rùn nílùú bẹ́ẹ̀ kò sì sálàáfíà ọrọ̀ ajé náà ò sì ní lọ bó ṣe yọ lọ ọmọdé ilé wọn mọ kú ni. ẹ gbọ́ gbogbo lẹ́nu àbúrò ẹ má wí bẹ́ẹ̀ mọ́ èmi náà kọ́ láti ná gbogbo àwọn olóyè kó fọmọ oyè kalẹ̀ mo wá gbọ́ pọ́mọ oyè gan wà lóyún. ìyẹn bá ń sọ̀rọ̀ ẹ lu àṣẹ ọba fún wọn ẹ bá ìdílé wọn sọ̀rọ̀ àbí àwa lè máa fojú ìṣẹ̀ṣe gúnlẹ̀ bí tèmi mọ wí fún yín o. ó sì dá ń lójú pé bọ́ bá kọ̀lá yọ kọ̀lá mi o ẹ wá nǹkan ṣe sí i ó sì dá lójú pé kò ní kàn mí. kò ní kèmí náà kò ní káwọn aráàlú. àgbáyé lẹ ẹ tún lè ṣe iṣẹ́ ti gbọ́ mi àgbà tí ó kẹun sọ̀rọ̀ yọ padà wá kẹtàn sáré dandandan. Hmm. àfàìmọ̀ àfàìmọ̀ òròmọdìyẹ yìí ó mọ̀ ṣá. ìyá tó fi kábíyèsí kábíyèsí à ń kí àṣà ẹlẹ́ẹ̀mẹ́rin tó kú ẹ sì ń wò mí ràn ẹ wo arúgbó ara mo fi bímọ o nǹkan kò gbọdọ̀ sọmọ mi o ẹ rí pàrọ̀ ọmọ mi ò yá ọmọ mi ló sì kì sílẹ̀ ńbẹ yẹn tí ò lè wòkè tí ò lè jẹun tí ò lè sọ nǹkan kan tọmọ mi bá lọ kú pẹrẹ kábíyèsí ìjì tó ń jà láàrin ìlú tó ń pa ọmọdé tó ń pa àgbàlagbà tó fẹ́ dà lúrú tẹ́ ń sọ pé tẹ́ ń wò tẹ́ ń wò mí tẹ́ ń pè mí gbàdẹ́ pé iṣẹ́ ni mò ń purọ́ ṣé lọ́ni mo pa ni. olórí sùkúù dẹ ní sùúrù èmi náà ló ń pariwo mọ́ bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin ni kábíyèsí ẹ̀yin ni ẹ̀yin ni. nǹkan ò ní sọmọ. àṣẹ. nǹkan ò dẹ̀ ní ṣèwọ náà. Hmm, àmín. lágbára àwọn alálẹ̀ ilẹ̀ yìí nǹkan kan ò ní ṣe é wọ́n wá ní tí Ṣàngó bá ń pàràbà tó ń fàrókò ya ṣé ebi ti gíńlá wa ni ṣíṣe gbogbo òjì tó ń jà ló wà ní fọwọ́ pé mo jọba wọ̀ mí ni a fi wọ̀ mí a fi wọ̀ délé mi. kábíyèsí àìjì tó ń jà tó ń fàrókò ya tó ń farabàya tálí sọ fún yín pé kò lè dọ́dọ̀ yín ńgbà tó ń pa gbòòlùrun ṣé kò ní dọ́dọ̀ yín ṣé kò fọwọ́ ọba wọ̀ yín ńgbà tó ń dàlúrú ni. ó dà nǹkan ò ní sọmọ rẹ. kábíyèsí nǹkan kò gbọdọ̀ sọmọ tèmi nǹkan kò gbọdọ̀ sọmọ tèmi o kábíyèsí ẹ wo mi ò lórí ẹ má lórí mi mọ́ nǹkan kò gbọdọ̀ sọmọ mi ni mo mọ̀. farabalẹ̀ farabalẹ̀ nǹkan ò ní ṣe é kò ní sọmọ ẹ ètí mi ń rò ju gbogbo ohun tí wọ́n tó wá ń gbé wá bá mi lọ. mo mọ̀ pé lẹ́dàá àwọn bàbá mi ò ní jẹ́ kankan ṣọmọ mi kò ní ṣèdílé mi kò dẹ̀ ní ṣaya mi ìlú yìí sì máa tòrò ìlú yìí sì máa rójútù báyìí lọ lágbà wọn ara àwọn aráàlẹ̀ ilẹ̀ yìí lágbára gbogbo ṣàtọ́wà lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí ìlú yìí àtòrò àtúnṣe ikú akébi ikú ẹyẹ akébi ẹyẹ ọmọ èèyàn fọ̀hún bí ọmọ ènìyàn bẹ́ẹ̀ ló máa rí wọn. ọ̀rọ̀ tó tó yìí kàbìtì ọ̀rọ̀ ẹ má jẹun bá yín gbọ́n ta etí méjì ò gbọ́dọ̀ gbọ́rọ̀ tẹ́ sọ yìí. ẹ. ìyálòde ẹ jẹ́ kí gbogbo etí ó gbọ́ o ẹ jẹ́ kí gbogbo òlú ó gbọ́ o ẹ kúkú mọ̀ pé kò síbi tèmi ò ti lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀mọ̀ ju bẹ́ẹ̀ ṣe ń ròyìn lọ ẹ̀yin lẹ́sìn rí lé ẹ̀yin náà lẹ rí ta ẹ̀yin lẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ o àní ẹ bá wa lọ ọdílé àwọn akínwáńdé ẹ lọ bó lórí wọn ìjọ̀gbọ́n ti wọ̀lú ìlú òtòrò ẹ wo kábíyèsí ò lè sùn kábíyèsí ò lè wo kábíyèsí ò lè jẹun mọ́ láàfin kábíyèsí ti dọdẹ ẹ̀bẹ̀ mi mò ń bá yín sọ̀rọ̀ ìyálòde. níbi tọrọ gbẹgbẹ àwọn alálẹ̀ ilẹ̀ yìí náà ló máa bá wa yan èyí tèmi lè ṣe ni wípé màá lọ sọ́dọ̀ olórí ẹbí ilé àwọn akínwá tí n bá débẹ̀ màá lọ bá sọ. ẹ mọ̀ jẹ́ ó bàjẹ́ lórí ọkọ mi. kò ní bàjẹ́. kò bàjẹ́ lórí alára o. bẹ́ẹ̀ni. kò bàjẹ́ lórí ajérò o. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ jẹ́ lu yóò bàjẹ́ lórí ọkọ tèmi náà o. kò ní bàjẹ́. kò ní bàjẹ́ àwọn alálẹ̀ ilẹ̀ yóò ní tó bàjẹ́. bẹ́ẹ̀ni àmọ́ èèyàn kan lálẹ́ ilẹ̀ yóò lò ẹ̀yin lálẹ́ ilẹ̀ yìí fẹ́ lò báyìí o. ẹ máa mo ti gbọ́ màá lọ ah, màá lọ ró lórí ẹbí ṣe ti gbọ́ ẹ rọra o ẹ kílé o màá lọ ọ̀dọ̀ lórí ẹbí. olórí iyì ẹkùn lára awọ ẹ ló wà ẹ ti délé ọ̀tún ẹ ti délé ìyálóde ọ̀dọ̀ mi lẹ tó wà yìí ah, ah, ẹ ṣe mẹ́dọ́. bẹ́ẹ̀ nǹkan sì ń bẹ nínú nǹkan tí kò sí hmm. oníkálukú kàn mọ́ sọ tiẹ̀ ni sórí ẹni tó bá súnmọ́ ni bí sọrùn báyìí òun ló lè sòótọ́ ọ̀rọ̀ fún ni ìwọ ló súnmọ́ kábíyèsí ìwọ ló lè bá kábíyèsí sọ̀rọ̀ kò sí tí yóò ṣẹlẹ̀ sí wọn kò sì sí tí ó ṣẹlẹ̀ sílùú nǹkan kan kò lè tún kán báyìí lára kábíyèsí àáfàá tó bá tiẹ̀ níyàn ó mú àwù sọmọ tiẹ̀ ní ó jẹ tíra ni sọmọ rẹ̀ ó jẹ tíra ni lọ fẹ̀mí rẹ balẹ̀ kó sí mẹ́dọ̀. olóyè òsì ẹ mọ̀ pé mo lọ ọ̀dọ̀ yálòde mhm. ẹ mọ̀ pé mo lọ ọ̀dọ̀ ọ̀fun. àmọ́ mo gbogbo ẹ̀ mo ti gbọ́. ẹ̀rù bà mí náà ni ah, kábíyèsí ò lè jẹun wọn lè sùn wọn ah. ìlú ti fẹ́ dàrú lórí ìwà ẹ má jẹ́ lù í òtúká lórí ọkọ mi ẹ mm. dákun. sọ fún kábíyèsí kọ́ mọ́ bàrà jẹ́ kọ́ mọ́ ṣègàn kan gbogbo ẹ̀ làwọn tí ó ṣètùtù nígbà gbogbo ẹ̀ náà ti ń ṣe kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfà ìdùn ọbẹ̀ ọkàn mi ṣe wà balẹ̀ torí pé nínú gbogbo àwọn tí mo ti lọ ń bá lóòótọ́ ẹ̀yin nìkan lẹ sọ fún mi lọ́kàn. Hmm, bó o bá ń sọ̀rọ̀ fún ẹlòmíì ju ọ̀rọ̀ bí ìbọn bí ìbọn ni ọmọ jáde lẹ́nu wọn. òdodo hmm. ọ̀rọ̀ hmm. kí n fọkàn balẹ̀. lọ́ọ́ fọkàn balẹ̀. ìlú yóò ní dáhùn lórí ọkọ mi kò sí wàhálà kò ṣe é yóò dà fún ìyá mi oṣù yóò dà fún ọ oṣù sí fìlà fún ilé adé pàápàá yóò dà fún ọ yọjẹ o wọn lọ ọ̀dọ̀ ẹnì kankan mọ́ ẹnu wọn wọ nínú ọbẹ̀ lá ẹnu wọn wọ ẹnu wọn wọ nínú ọbẹ̀ lá ẹnu wọn wọ. Oh ọjọ́ ẹ dákun ẹ gbà mí. tani ah! kí ló dé kí ló ṣẹlẹ̀. àràsán kí ló ẹ dákun ẹ máa o o ti dojú ẹ báyìí. níbo la àràsán sí. ẹ wo mọ́júmọ́ ìní mọ́júmọ́ ìní o eh. ọ̀tún mọ́júmọ́ ìní. kí ló ṣẹlẹ̀. àràpamọ́ yín ni. Eh, ọmọ mi ewo nu wọn. ọkùnrin mi lọmọ ọkùnrin àní ọmọ mi ọkùnrin. o ti sọ̀rọ̀ báyìí wọ́n lára pọ́ ọmọ tiẹ̀ o sọ ọmọ tiẹ̀ ọmọ tèmi ni sọ ọmọ tí wọ́n bí ọmọ tèmi ni ẹ kí kí kí kílẹ̀ kílẹ̀ ẹ jalè ni ṣe ẹ tí nǹkan ṣàgó ni ẹ tí nǹkan ṣàgó. gbogbo ntẹ́ ń bẹ́lẹ̀ náà ni sa, sa, dánimọ̀ báyìí. àti dáràn o àti dáràn o ọ̀dà jẹ́ nsọ̀kan jẹ́ nsọ̀tún tó fún ọ ìyá ológì àbúrò tẹ̀ntẹ́bílẹ̀ yẹn lógì àràpọ̀ ọmọ ìlànà ọmọ àbúrò yẹn lógì ó pàlànà lánàá ó ó ṣe wá ogi orí ẹ̀ sọ̀tọ̀ báyìí ó kó ìfun ó kó sọ́tọ̀ èmi ọmọ pé ẹ̀dọ̀ fòrò àtẹ̀dọ̀ kí asọ̀tọ̀ ọ̀tọ̀ ni ó yọ sọ́tọ̀ tọ̀ báyìí ni ayé wa tọ̀tà báyìí èmi ò rú eléyìí o. o débi ológun ti sọ. ṣé kí la fẹ́ ṣe báyìí ọ̀nà. èmi ò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi o èmi ò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi o. o lẹ́sẹ̀. n ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi o ọ̀tún. ṣé ẹ mọ̀ pé ọmọ tí tèmi sọ fún yín o ọmọkùnrin kọ́ o ọmọkùnrin kọ́ o irọ́ ni kò sódodo ń bẹ ẹni tó yẹ kémi ó jíṣẹ́ fún èmi eh, ò jíṣẹ́ fún o mi ò jíṣẹ́ fún o. kí ló ṣe ń ṣe báyìí ṣé bá a tún ní kó o tó padà lọ. Ah, èmi ò lè padà lọ mọ́. ó padà lọ mọ́. ipò tí mo bá gbogbo wọn kì í ṣe ní tí mo lè jíṣẹ́ kì í sì tí mo lè padà. ààrà ò ṣe dáadáa kò yẹ káàrà pa ọmọ ìwọ lọ yẹ káàrà pa bẹ́ẹ̀ ni ó yẹ kí àrà kó ṣe wá kó sì pín ọpọlọ ẹ kó pín sí méjì báyìí ká sì máa fúkọ́ ká ẹran máa jẹ́ àkàjá ìwọ lọ yẹ káàrà pa ìwọ ẹ ń ṣe òjíṣẹ́ àfàìmọ̀ àfàìmọ̀ òròmọdìyẹ. ẹ̀yin èèyàn mi ibi tọ́rọ̀ gbé dúró yìí àfi ká ní sùúrù o ẹ jẹ́ àṣemẹ̀dọ́ o ah! torí ọkùn ò ní wó ruru ká wà ruru o sùúrù títẹ̀ ló ń pariwo gan. Ah! ìkúnlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ oníyàwó mi ní ẹyọ kẹ́tọ́ sọ lókù ọwọ́ ni kì í ṣe sùúrù irú sùúrù wò yẹwò ni. dábàá tẹ̀mí ẹ̀ kú. ọmọ ìwé lè lóko ìbẹ́yọ̀ kan náà ló kú ní ọmọ rẹ. ẹ ẹ ìyá àwí dùn sẹ́ni gbogbo ìtàn sọ yé èbèmí la mu irú sùúrù àdáadáa wo ni. ká ṣe sùúrù tí gbogbo olùkí gbogbo ọmọdé ọmọ ọmọ màjèṣin tí gbogbo tó ń wọlé lóye sẹ́ni lé ọkàn tọ̀dọ̀ mi ẹ̀ mọ lé ọkàn mi bí pé ká lọ sílé ọba àtàwọn òjòyè ká dáná sọfà ká sùn jòyè ká dùn àlù ìjẹ. kí ló dàrú yìí. àwọn ọba ní ká bàbọ̀ jòyè jẹ. ilé ẹ̀kọ́ tèmi ilé ẹ̀kọ́ tèmi. mo ṣe rí ah! èrò ọkọ ọ̀gbẹ́ni yìí. ìwọ tó wà lọ́kàn mi náà. bẹ́ẹ̀ni n mo faramọ́ nìyẹn. mo faramọ́ bẹ́ẹ̀ni ah! mo faramọ́. kálọ̀ dáná sọ àfin. gbogbo ń tẹ́wí ni mo gbọ́ àdàbà ń pò gèdè bíi pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé mi ń gbọ́ títìrì tó ń tiri kì í ṣe pé mi ò lè jà orúkọ là ń sá fún. yíyọ ẹkùn tó jókòó o yíyọ ẹkùn tó jókòó ṣe rí ìlú yìí kò tómi sun láàrin ìṣẹ́jú kan rèé àmọ́ yìí ní fìyún ṣe sùúrù náà lánìí lẹ́yìn ìpàdé yìí ìyín èèyàn kan tẹ̀lé mi a lọ bá kábíyèsí àtàwọn olóyè rẹ̀ rá wọn á bá wọn ṣèpàdé àmọ́ lẹ́yìn ìpàdé ohun tí wọn ò bá mú nǹkan ṣe láàlàálù kùtùkù awu mi ní sọ jù báwọn lọ gẹ́gẹ́ bí ó fi ná. mo fọwọ́ sí bẹ́ẹ̀ ni mo fọwọ́ sí ẹ. abẹ́ẹ̀sì o bàbá ọ̀tún ẹ má bínú o ṣe rí irun àjálù burúkú tó ń ṣẹlẹ̀ lú mi ó ti ń pọ̀ jù. wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ẹ má bínú kó ṣe bí òwe àmọ́ ohun tó wá ń dùn àwa ni wípé àgbá tí yín ti wà lọ́jà orí ọmọ tuntun ti ń wọ̀. ṣe rí àjálù tó ń ṣẹlẹ̀ lù yìí àwọn ọmọ kéékèèké ló ń bá fà á ó wá rírú ẹ̀yìn àgbàlagbà káàtì ẹ̀ lẹ́yìn àgbàlagbà ló tiẹ̀ ń bá fà á ni kò bá dáa. bàbá tù ọ̀rọ̀ àkọ́ o ẹ tètè bá wá nǹkan ṣe sí ni o tẹ́ ẹ bá tètè wá nǹkan ṣe sí ìlú òní rọgbọ fún gbogbo wa o. gbẹdẹsọ̀hún gbẹdẹsọ̀hún kíkíkí lè sọ yé dàbá yìí nígbà tẹ wá bá mi pé ẹ fẹ́ bàlù ní gbólóhùn èmi mo ní kẹ wá bí tẹ n bá mọ̀ pé sọkúsọ tẹ máa sọ jáde lẹ́nu rẹ̀ ṣé mi àjẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ wá bí èmi nìkan lẹ́nu mi gbà ẹnu ọmọ ògbàrà pàdé mọ́ àìfinipé ní àìfẹyànpéyàn tó mára òkú sọ́sọ́bà tẹ́wọ́lù lóòótọ́ ń tẹ́ torí ẹ̀wà ẹ̀tọ́ yín ni yín tó ń ṣẹlẹ̀ lóòótọ́ kò yẹ kó ṣẹlẹ̀ àwa náà sì sùn àwo ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ọyọ wa ṣe kábíyèsí báyìí kẹ máa lọ àwọtọ à sọ̀rọ̀ lórí ẹ. ẹ ṣe kábíyèsí. ẹ má bínú bàbá ọtún a ní ká fi ẹ̀hónú. ẹ ṣe kábíyèsí ká kó bí. ẹ bá wá nǹkan ṣe sí o ẹ bá wá nǹkan ṣe sí o. kí ẹ ṣe bá wá nǹkan ṣe sí o. kọ́mọ́ bọ́lá ẹ̀ sọ̀rọ̀. ẹ wá nǹkan ṣe sí. orí ẹ̀mí kẹ́ńgbẹ́ àgbọ̀n jana o ìjà ń sọ jana o àwọn ọ̀dọ́ ti fẹ́ kú tán ikú sì ti pojú gbẹ̀yìn ni òwe ló ń pamọ́ ni lẹ́fí kára sọ̀rọ̀ o tó wá burú jáì nínú tí wọ́n sọ ni wípé tọ́tì ẹ̀ pé ìyá àgbààgbà ló ń kàn ẹ wò bí ọmọ rọ̀ lọ o. ẹ kábíyèsí kábíyèsí kòtò kí n bẹ̀rù ṣé èèyàn lè ṣerú wa látòtò bẹ́ẹ̀ yẹn lẹ̀ kó ní kíyàwó ń lọ jèrè ẹ̀ kí o kú dànù. ilé ọmọ kú lódò kú lómìlómì aṣọ àbí òòrè àrán ilé oníwà tuntun àbínú kò aṣọ bẹ́ẹ̀ mi orí owó lówó orí ọlá ẹjọ́ ẹ má borí wọrí. Hi guys. Hello, ẹ ká sọ ẹ ká sọ ẹ ká sọ ẹ ká sọ. Àdáwọ̀ mo ti wá ẹ tí pé àyẹ̀ mo torí ọjọ́ àbáwá yìí. Káyọ̀ wọ̀ kábíyèsí. Kábíyèsí. Kábíyèsí. Ah, ah, ah àgbà ìṣòro bí ìwé kí ló dé. ẹ kí n jókòó ẹ jókòó kábíyèsí. ẹ aṣáájú sí dáadáa fún ẹ ọmọ mi. ó jèrè ojú ò ní tì ojú ò ní tì yóò yẹ ọ́ àwọ̀ títò tó bá gbé wáyé báyìí náà ní gbé rọrùn ẹwà rẹ ò ní bàjẹ́ àná gbéra lẹ̀ báyìí níta lábọ̀nbọ̀n bọ́ bá ń lù yọmọ dún bọ́ bá ń fà yọmọ tóra wọn ẹ̀yìn dákun sórí ọ̀dà ọ̀rọ̀ tí mo bá wà áyìn njó ní tí lè sọ mo ṣetán láti sọ ní ìsinyìí o ìlú rán mi níṣẹ́ èmi lèmi ò jíṣẹ́ ìlú rán mi o èmi lèmi ò jíṣẹ́ tí ìlú rán mi sórí ìyá tó jẹ ìyá ìlẹ̀kẹ̀ lábúlé wa ń gbòjáṣẹ torí ibi àgbáre àwọn ìlú wọ́n pé birikoto wọ́n pé birikoto tàbí òtún gbẹ́rù irú àwa lọ àwa bọ̀ wọ́n ní. ẹ kílẹ̀ wí ó dà. ojú ọ̀nà tiẹ̀. mo ti gba àṣẹ wa. asante asante. ẹ jọ bàbá akọgun asante kọ asanti. asanti asanti ọkọ ló wà dáadáa. a ah, mm. ọgbọ ọgbọ ọgbọ ṣùgbọ́n ní sùúrù wúwo a ara sábà yóò wọ́n. àgbékalẹ̀ ọ̀rọ̀ yín ó máa ń tẹ̀ mí lọ́rùn ẹ bá sọ̀rọ̀ níbi tí bàbá ti ń bọ́ mọ̀ sọ̀tún ẹ bá máa gbọ́. aṣáájú ojú òní kò ní lọ. nǹkan ò ní bàjẹ́ jọ ta ni arákùnrin. bàbá mi my dad. ẹni nǹkan. Ah, bàbá àgbà. olórí ẹbí. Eh èmi ló lórí gbogbo àwọn tó tún dàgbà nínú ilé wa náà tí wọ́n jù mí lẹ́mi ló lórí gbogbo wọn. sórí torí kílù má bàjẹ́ káyé bàbá ẹ àtolórí ẹbí kó má bàjẹ́ káyé kábíyèsí ó má bàjẹ́ àtẹ̀mí tí mo jọ́ tó lù torí ìràṣọ wa bí. ó wá dàbí jésù kristi tàbí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó fẹ́ tún ayé àwọn èèyàn ṣe. jọba ò lè ṣe máa fíìmù ipò ọkọ̀ jí láàárọ̀ ọjọ́ kan mọ́tò dẹ̀ pa bàbá ẹ̀. no God forbid no kókó lè ṣe dáàdi mi I love my dad ọlọ́run ò lè jẹ́ God forbid. báwo ló ṣe máa rí kò kàn sùn kán wá jí ẹ pé ah, bàbá olórí ẹbí o ó ti wọṣọ tó dáa o ó dẹ̀ bẹ̀ sódò omi dẹ̀ gbé lọ. Ah, well that would be unfair hmm? lọ́dọ̀ ni. ọmọ bẹ́ntẹ́. lọkọ bí o bá ṣe báyìí. ààrẹ ah, ra ó ti ẹyẹ mi ọmọ ọlọmọ ní jábẹ́gúndé. torí kírun nǹkan yẹn máa ṣẹlẹ̀ lásìkò àbí. Ṣàngó ti pọ́pọ́ lórí ẹbí. Oh my God, I'm sorry. I'm sorry about that. I'm really sorry. Sori ìhòòrè kékeré kan la fẹ́ kó bá wa ṣe. Kó kàn tẹ̀lé wa lọ́ọ̀lú. Ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ báyìí kó kàn bá wa mú ìlẹ̀kẹ̀ kó fà lé kábíyèsí lọ́wọ́. Kí ìlú dẹ̀ tùbà kó túṣẹ́ kẹ́kú dẹ̀ máa ké bí eku kẹ́yẹ máa ké bí ẹyẹ. Ó tán ta àtọ́rí àwa nìyẹn o. Ìta ara tí ó lè jẹ́ nìyẹn o. Ìta lórí ẹbí sọ̀tún tàbí kó wá sọ̀tún sọ̀tún olótìgbà yẹn o sáàdẹ̀ wá tọ́ba tí mi dùn wá wá jẹ́ òye. kàbíyèsí kàbíyèsí ẹjẹ́ àyẹ̀kú kẹ́lẹ́ o èdè àyẹ̀wò rẹ̀ sọ̀rọ̀. ìkọ̀kọ̀ ah, ni ah, ẹ ń sọ pa ilẹ̀kẹ̀ ẹni ẹ ní kó wà very important right hmm. okay ẹni price ni. Eh. iye tẹ fẹ́ ní dọ́là ni ní pounds ni ẹ ní mi màá fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ máa transfer owó sínú àkáǹtì yín. àṣà tí wọ́n yé rà wọ́n mọ̀ farajìn ni wọ́n yé rà ìfarajìn. dad kí ló ń jẹ́ fara fara what mi ò understand. Àṣàntí. yes dad. ṣé o mọ̀ pé mi ò ní pa ẹ́ o gbà bẹ́ẹ̀ mi ò fẹ́ kí nǹkan kan ṣe é tí mo pé ìwọ náà ló máa gbẹ̀wò tó bá dojú alẹ́ ìwọ púpọ̀ ní lọ́wọ́ mi lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ìlú tán ti bí mi là ń sọ̀rọ̀ yìí kò sí bájọ ṣe lè dá tó títí láyé tí màá fi wíbi tán ti bí mi do you understand kábíyèsí ló wà lóhùn yìí nígbà tí wọ́n máa jẹ oyè wọ́n á tó seventy kí ni ná that's seventy six ni wọ́n tí wọ́n jáde tó ń do yìí kó tó di pé ìlú ṣù sáwọn black christ bàbá olóyè káwọn tó jẹ olórí ẹbí kì í ṣe olórí ló fi ń jẹ olórí ẹbí o do you understand so ìwọ ní gbogbo ìlú àtàwọn àgbààgbà kó o kàn dé lùlù kan sọ pé bí báyìí nílẹ̀kẹ̀ wà. no no no no daddy is that the reason they are here kémi lọ sí village village tí mi ò dé rí tí mi ò mọ bó ṣe ń ṣe níbẹ̀ ẹ̀yin wá kí n lọ síbẹ̀ kí n lọ mú ìlẹ̀kẹ̀ kí n satisfy ara mi fún is that the reason they are here. i'm sorry i'm not interested. olórí ẹbí olórí ẹbí. stop calling me i'm not interested please. olórí ẹbí. èso rẹ̀ wò mí rán ni bàbá àṣàbí ah, bàbá àṣàbí ọ̀run yà á bọ̀ ní kí sọ̀rọ̀ rẹ̀ bọ̀ sọ̀rọ̀ tó kọ́ ọmọ olórí ẹbí. olórí nìkan ló ń kọ́ olóyè. ọ̀dọ́ mi ni mo ń pa ìwọ́ta ẹni fọmọ ọmọ ṣe láti ẹni lórí ẹbí lórí lókù ẹni fọmọ ọmọ yóò lù pa. Can you imagine? tí pọ́sìmì náà dẹ̀ support yẹn dad sí tèmi ó support àwọn èèyàn tó wá láti abúlé kémi wá máa lọ wá ìlẹ̀kẹ̀ àbí kí lọ́ọ́ tí oh my god. Oh. <sighs> Ah! God, my God, my God. I can't believe it. Hey, hold me came to my wife ilẹ̀kẹ̀. Oh my God. Oh. Your Excellency. <sighs> ẹ má bínú pé mo fẹ́ interfere sí nǹkan tí kò kàn mí. àmọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa pé at any time tá a bá fẹ́ bá ń sọ̀rọ̀ pé a free ni mo ṣe fẹ́ lo opportunity yìí. èmi rò pé bóyá kí ẹ rò ó sọ̀tún sósì díẹ̀ torí ẹ̀yin náà gbọ́ nǹkan tó sọ fún wa wọ́n ní ọ̀pọ̀ oríṣiríṣi ọmọ ló ti fara gbà and I know you love children kò yí tí ẹ bá wá ru ọlá nǹkan kan ẹ ru ọlá àwọn ọmọ yẹn àti ti bàbá yẹn kéjọ kẹdà wọn lóyún. ṣe ti rí dáadé yẹn mi ò ní ever sọ wípé kì í ṣe nǹkan tó máa affect or tó máa hurt yẹn that I so ẹ jọ bí kejì mi ṣe ń sọ ẹ bẹ́ẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ kéékèèké ní ògo ọjọ́ iwájú wọn. Okay, so both of you now ask me to do that. No, no, ask me àgbààgbà hmm. ilẹ̀ yẹ tún lẹ̀ ṣe ẹ má oh forí wọrí. báwo ti rìn àtikọ́ wa látọ̀run tí mo dé ọ̀hún èmi àti àwọn èèyàn tiẹ̀ àtijọ́ dàbí ọgbọ́n wọ́n ti gbé tíì fún mu. tíì tí wọ́n sì gbé fún yìí yóò mọ sùn ni. àmọ́ wá níye wákàtí títì yóò lò tí ó ìtajì ó lè mọ̀ tí ìdábúlé tí ó ìtajì. tí olóògùn oorun wà ní. agídí omi olóògùn oorun wà kò sí nǹkan tí olóògùn oorun àfi kéèyàn kó kó kó ṣọ́ra bí mo ti á gbé fún ọ bẹ́ẹ̀ bá dé bí o. Mm ẹ mọ̀ gbé káàkiri abúlé o ẹ mọ̀ gbére ilé ọba o tẹ́ a máa mú kákan lè mọ̀ pé ọmọ abúlé ìní tẹ́ mọ̀ fi ṣe yànga ẹ mọ̀ ṣe léyìn o torí tó báyìí rí bábúrẹ́ rí rí abọ́rẹ́. Hmm? yọ̀ọ̀. àṣàbí ọ̀họ̀ ah! yọ̀ọ̀. a máa ṣe nǹkan. ọgbọ́ ibi ni mo ní kí wọ́n mọ̀ gbé bọ̀ ní tààrà. ọ̀dà bá wọn. bàbá tí wàá débi. awù awù dá ìtókù dá mi èèyàn ṣáàjò débí ìtọ́jà náà lẹ ti ṣeun bẹ́ẹ̀ bá ti ń gbé lọ́dọ̀ mi òní náà ni ọ̀wọ́ gbó òní ni ọ̀wọ́ gbó lọ. ẹjọ́ wọ gbó lọ kó lè múlẹ̀ kẹwàá. yọ lọ yọ lọ ẹ jẹ́ kí wọ́n máa gbé bọ̀ ẹ mm, jẹ́ kó máa bọ̀. ẹ̀yin lẹ́fà ẹ̀yin lẹ́fà ẹ jẹ́ kó máa bọ̀ o. ó irú ọ̀ràn wo wá lélẹ̀ téèyàn bá wá kí àwé yìí ń lè gàtọ́ fún yàn tí ó lómi olóorun náà tún wà sájẹsára wa lè ràn yún báyìí kíní ìmọ̀ àbúrò tí ń gbénú abúlé ó sì dá tí olóorun mọ̀ àṣé ọ̀sára oko. ibi tí wọ́n ti bí mi ni mo wà yìí tán bá béèrè pé state of origin ti ẹlọ́gbìn tó máa dárúkọ ni kò sí nǹkan kan tó ń bọ̀ lókè tí ilé ògbà níbi tí mo wà yìí o kò sí tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ. But i'm scared. kí ló ń bá ẹ lẹ́rù tí mo ibi báyìí i can't stand it. bó ṣe ń stink yẹn ló stink sí mi náà. ẹ kú kalẹ̀ àṣàbí ṣàbí àṣàbí ńlẹ̀gẹ̀ ìkòyí ẹ̀ṣọ́ máa dìílẹ̀ dógún. ẹ jẹ́ má bínú sọ tí ẹ bá ti ń pe ọmọ mi ní àṣàbí onílẹ̀kẹ̀ onílẹ̀kẹ̀ place àpamọ́ra la pété mi dire o àṣàbí onílẹ̀kẹ̀ ọ̀la ẹ̀jọ̀ nítorí tọ́lu not just ordinary àṣàbí onílẹ̀kẹ̀ wà ní wọn. bẹ́ẹ̀ ni òrìgbé bàbá rẹ ti bẹ́ẹ̀ rẹ àṣàbí onílẹ̀kẹ̀ ọ̀la. ṣe. ìgòyè ẹ̀sọ́ máa dì í lẹ́ẹ̀dógún àrọ̀ nígbọ́jọ́ ogun sọ̀ ní wuyẹ̀wuyẹ̀ ọ̀kàrì yóò dà fún ọ wo díẹ̀ ló kù o ètò tí mò ń ṣe ó ti yanjú tán ìtọ́ ń bẹ lórí iná tó jẹ ń òun náà sì ti fẹ́ jiná. dad èmi ìpín máa jẹun bíbá ibi gbogbo. lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ bí fèsò ibi kan ló máa jẹ ọ̀wọ́jú mi-ín ó bíbà yìí rùn bíbà yìí rùn dad. bó ṣe ń rùn sí ẹ ló ń rùn sí mi a máa kó mi bí ẹni mọ́wẹ́ from now. wọn sọ pé ilé irú mọ̀lẹ́ rùn. ọbẹ̀ tó wá ló fẹ́ jẹ yẹn ó dìgbà tó bá dé ọ̀dọ̀ bàbá lọ́hùn kó tó dìbò èmi náà máa jẹ́ bẹ́ẹ̀. ẹ máa jẹ mi àjọ oh, máa jẹ ni. of course okay. no oníkà kó tọ̀tọ̀ ni mo máa kó máa bu oníkà kó fún mi but no pot kan náà ni you understand but ṣe bí mo bí ẹ ṣé mo lè sọ gbogbo no dad. sir máa fẹ́ láti fi style rí i. bẹ́ẹ̀ rí mi àdáda ni ẹ. lọ́gbọ́n ẹ̀wẹ̀ ẹ̀gbọ́n ti yí inú rẹ̀ po ọ̀rí ọmọ eléégún. oníbàjẹ́ o ojú ọjọ́ kan kò yí ni o. èmi fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín ni o tẹ́ bá dẹ̀ tẹ̀lé ó máa dùn mọ́ mi mí ni o tẹ́ ẹ bá ti tẹ̀lé wàhálà ni o ṣẹlẹ́mọ́tẹ́ wo yẹn tó bá fi lè bọ́ mọ́ yín lọ́wọ́ pẹ́rẹ́ ẹ̀ sà ẹ sà ajẹpẹ da ẹ wò màá yà fìlú yín lẹ fún yín pátá mi ní débi mọ ni. a kò ní lọ kò ní lọ. bá a ṣe jókòó mẹ́ẹ̀ ló ti ń sọ pé kíní kan jẹun kíní kan ṣe gbá ìkan òun ràwọn pé òun bá sọ̀rọ̀ òun ò ṣe kíní kan wẹ ẹ sà ẹ ẹ ẹ rò dáadáa o dẹ́n lẹ́ǹkejì ni pé ẹ dùn ẹ sọ pé ó fẹ́ jẹ nǹkan kan ṣé dandan ni kò jẹ ni. Ah, yóò jẹ jẹ ara ètò náà ọmọ pé rìn tó ń lọ́hùn kò sóúnjẹ ń bẹ kò sì sómi ń bẹ mm-hmm. sọrí ń tọ́ fẹ́ jẹ ń bí tó sì fẹ́ mú bọ́ba ilé jẹ́ tó mú kódà kó fẹ́ lógún ọdún nírìn àjò rẹ̀ ibi ọ̀nà pa òǹgbẹ òsì nígbẹ. ìṣàlàyé yẹn fún mi ah, ẹ kàn sọ pé ó máa jẹ kan ẹ rí i pé mo dọ́gbọ́n yí ni mm. ah, pé èmi náà máa jẹ́ ń bẹ̀ pé inú kankan ọmọ àìsàn gbogbo tá a bá fẹ́ lò fún ẹ tètè mọ ọgbọ́n tẹ́ máa dá jẹ́ pé bóyá tó bá ń jẹ́ bó máa máa ṣe bíi àbáni eh, eh, eh, kì í ṣe ṣe ìgbà tí a ṣe rànà tí o gbọ́dọ̀ palára ni o. wo kékeré nìyàn ara níye tí ó ìjẹun tí ó. ara níye bá irú ọ̀rọ̀ ara níye ẹ máa rọmọ fún mi fún kì í ṣe bíi báwọn àní tí ó wo gbogbo bá ń jẹ nu tí ó tán kì í ṣe pé. ẹ máa ah. la ọ̀rọ̀ ẹ̀mí ò mọ gbogbo nǹkan tó ń sọ yẹn. ngbẹ òní wọn náà fẹ́ dìdàkudà báyìí ọ sì ń ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo ṣẹṣẹ ṣe àjòjì rẹ lẹ́yìn tó ń ṣe lẹ́yìn ọ ìṣègùn ìwọ lábàá ń di egun ìwọ lábàá ní di ìkíní. ìwọ ṣe gúnugún lọ́dọ̀ tí ẹ fi gbogbo o. Ah, ọmọ àpáta mi nǹkan sí ọ ni ọmọ àpáta mi. ẹ fi gbogbo yẹn o. ìrà ṣẹ̀ ni ọ <laughs> ọmọ àkẹ́ ọjẹ gbajúgí lọ dálẹ̀ lọ. ewì rẹ kọ. ó yẹ kó kì mí ọ kì mí. Eh? ẹ jẹ́ kó mọ mi lọ kó dé náà. ìwọ yìí sọmọ Oòduà ni o sì ń sọ̀rọ̀ báwọn. Mm, ọmọ eh? ẹ wo jalọ jalọ jalọ jalọ mo lọ parọ bàbá la lámúrúdù hey kejì Oòduà ni oríṣọ oríṣọ lámúrúdù. asante. yes dad. ya wà á tẹ̀lé alàgbà ń sìn ṣùgbọ́n tẹ̀lé wọn yẹ dẹ gbogbo nǹkan tó kó dání bá ti débẹ̀ just kó sínú everything ṣá mọ àmì báyìí. kò sí wàhálà òbí tẹ̀lé wọn bàbá ẹ̀ náà ni. bàbá ẹ jọ sọ lọ́run ìyà jẹ́rìí kankan gbogbo nǹkan tó ń jẹ́ lára yẹn àmàríire ah. eh, pẹ̀lú ẹ̀yin ọmọ òkè òkun yìí o. àgbà tá a bí wọn síbí kílẹ̀ yìí náà àbí kílẹ̀ tó àwọn kò dàgbà síbí náà. irọ́ o irọ́ irọ́ irọ́ irọ́ o ẹ fi wo ẹlẹ́ o ẹ ṣe ọmọ mi jẹ́jẹ́ o ẹ gbọ́. kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ o òní bá jẹ́ o ojú ọjọ́ kan n kò yí ni o kò má ní bàjẹ́ o òní bàjẹ́ o òní bàjẹ́ o òní bàjẹ́ o òní bàjẹ́ o ojú ọjọ́ kan n kò yí ni kò ní bàjẹ́ o. lótùfẹ́ ọmọ ajífidẹ́mú mi ngbèrè àṣàbí gbèrè o àṣàbí ònlẹ́kẹ̀ ọ̀la ó yá gbèrè àṣàbí òǹdè mi àṣàbí o orò dílé dàjọbọ bọ́ọ̀nba lọ wà ní dandan torí pé òun ò ní àṣàbí o ọmọ kú lómi lómi ní ọ̀hún o ìkòyí ni ọmọ àgbọ̀nyàn ẹbí lọ́lọ́ta ẹ̀gbìn malẹ́rì ìkúpọ̀ gbọ̀ngbọ̀n mọ́tọ́lẹ̀kùn ọ̀rọ̀ máa ń bàtẹ́ yọ ọmọ agbélé mo gbé ìgbẹ́ mo ti gbé ìjò ìgbẹ́ ìgbà ò gbé bàdàn ìgbé ta kí mọ̀rin bá ń la ọmọ bàbá kan la gbọ́ba bàbá kan la akíjò rẹ̀ bàbá kan gbọ́ kan kò ilé ọ̀hún ojú kòkó tí ń gbà mí lọ́wọ́ ọdún àṣàbí onílẹ̀kẹ́ ọ̀la dé ọ̀ṣẹ́ múlẹ̀kẹ́ yíyálé yóò àyà mi njọ àbá mi ní ilẹ̀ ọ̀la àṣàbí onílẹ̀kẹ́ ọ̀la ikú arígbó wa kété ẹdẹ àjọ jagun àjàyè nítorí gbòòrò nílé dàgbọ́ ó ti dájọ ọ̀bọ. mo ń bọ̀ yẹ́nì bọ́ gbómi wá agbóno ọ́fíìsì wálé sọ́tán sẹ́nu yamayama iṣẹ́ rẹ̀ yẹn ọmọ yìí gan bẹ́ẹ̀ bá ti lọ òkè òkun tówó ti dé ẹ sì múṣẹ̀ sí ẹ sọ di nǹkan mi à ń sọ pé ilé àwọn rúmọlẹ̀ rùn sọtàn náà kọ́ lọ́n kó mi tọ́ ọmọ bọ́ ṣe ń kó mi ògbó rẹ̀ ni ó sọ̀kalẹ̀ ṣe ń kún ibi ò sì ní í pa ọ́ gbogbo ọdún tó bá ń kọ lù ní àjò tá a fẹ́ ṣe fún ọ̀nà tó mọ̀ pé ìrànlọ́wọ́ la fẹ́ ṣe fún sẹ́nu yamayama mọ̀ ń bọ̀ ìbọn gbé àgbo onídìí wa kọ ìtẹ̀ lọ́gbẹ̀lẹ̀ lórí ọ̀tọ̀ ọmọ kankan. ilé ìgbé àgbo nídìí wá fún ọ lọ́ọ́ fi tẹ̀. ọ̀rẹ́ ẹni fọmọ wọmọ yóò lù pa o ẹni fọmọ ọmọ yìí ó lù kan pa àṣàbí kan já bẹ́ẹ̀ orí ló kú dáa ẹni fọmọ wọ ọmọ ẹ yóò lù pa. ilé ọmọ kú lódò kú lómelóme àṣà bí òòrí àrán ilé oníwà tútù àbínú funfun bẹ́ẹ̀ gba ẹmu. Show me that! Where's my weapon? My ring! Show me that! Uh. Where's my clothes? My weapon my jewelries, and my rings. Bọ̀rí kì í. Ẹ Àṣàbí. A ní ẹ̀ pè é Àṣàbí. Àṣàbí ò ní lẹ́kẹ̀ọ́ ọ̀la àṣàbí àkànbí epo rẹ àṣàbí àṣàbí orodile dàjọbọ o àṣàbí bó bá lọ wà dé àṣàbí bó bá lọ wà bọ̀ àṣàbí àṣàbí orí àrán o àṣàbí àṣàbí onílẹ̀kẹ̀ ọlá àṣàbí. àgòyà àgòyà àgòyà ó ní kéré ó sì kéré kọ́nà ó là fọ́ máa wo ajá kì í sanwó oníbodè kó tó wọlé àgò àlàmú kágò o. àṣàbí wọ́dà ọ̀nà tó gbà lọ ngbà ìlẹ̀kẹ̀ tí ó ṣe atọ́nà rẹ̀ débi tó ń lọ nù ibi tí kejì rẹ̀ wà ibẹ̀ lọ tó o bá ti dọ̀hùn ìkejì rẹ̀ náà lọ́ọ́ mú wá fún wa ọlọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ nǹkan kan ò ní í ṣe ọ́ gbégbé ìgbésóko wá jẹ máa lọ. Ah, píye hm? jọ ń tó lọ́lọ́ mo ti fẹ́ máa lọ sìn gbogbo jewelries mi you know my gold are so expensive mo fi títóbi ọlọ́run bẹ̀ bá mi tọ́jú gbogbo wọn and gbogbo àwọn dọ́kúmẹ̀ntì a lot of documents náà wà ní báàgì yẹn bá mi tọ́jú ẹ̀ ṣùgbọ́n kò sí problem gbogbo ẹ wà intact ẹ lórí ẹ bọ̀ rè ṣùgbọ́n safe journey ó dàbọ̀ wà ó hmm? your excellency. bíyàn bá dáadé ilẹ̀ orí bá ní yọ wọnú igbó yọ wọ ọ. ó dàbọ̀ o ah. safe journey o. ìṣẹ̀sí ò sọ pé yẹn lọ ìlú èkó ó dàbọ̀ o ṣe pẹ̀lẹ́ o. ó dàbọ̀ o. ọba múlẹ̀ gẹ̀ẹ́yà lẹ́yìn nílẹ̀ kọ́lá àjàbí onílẹ̀ kọ́lá ikú arígbó gbòwà kété ẹ̀dá àjọ jagun àjàyè nítorí gbòòrò nílé dájọ́ ó ti dájọ́ ńkọ́ oníbàjẹ́ o oníbàjẹ́ o oníbàjẹ́ o oníbàjẹ́ o ojú ọjọ́ kan kò yé ni oníbàjẹ́ o oníbàjẹ́ o oníbàjẹ́ o oníbàjẹ́ o oníbàjẹ́ o ojú ọjọ́ kan n kò yí ni oníbàjẹ́ o. àṣàbí onílẹ̀kẹ̀ àṣàbí onílẹ̀kẹ̀ ọlá ilẹ̀kẹ̀ yìí ń dán gbẹ́rin ni ilẹ̀ ọmọ kú lódò lómi lómi àṣàbí orí àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bí igba ẹmu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. kí wọ́n ṣe fi mú ọ kiri ni pé olè mọ ẹsẹ̀ olè tọ̀. ìtumọ̀. ìyá òbí rẹ sọ pé mo rẹ̀ ló kílẹ̀ bẹ́ẹ̀. mo ti rí. mo yá jókòó mo ronú. lẹ́yìn màdàmú rìn lọ gbó lọ. Ah, go straight to the point kí ló ṣẹlẹ̀. ìwọ ṣe jẹ́ ká forí ipò sílẹ̀ sọ̀rọ̀ bí wọ́n mi ṣàlàyé kú ọ ni pé sọmọ yìí mi ní chief security nílé mm-hmm. mo dẹ̀ ń gbé tèmi lọ ìwọ náà rí bẹ́ẹ̀ madam tèrè wọn lọ. Ah ǹdẹ̀jọ́ nìyàn rìn ọgbó. ibo ló ń lọ gangan ṣàlàyé ara ẹ kí ló ṣẹlẹ̀. mo wò pé bí a kí n padà sórí dálọ́ọ̀gì rẹ ọjọ́ sí mi ni. dálọ́ọ̀gì ò ní ẹ. pé ká bá kànjì fọnú ilé ìwọ kókó mọ. mi ò kí ń jalè. ọ̀ ah, ah, ah, jalè. ṣe bí mi ṣe fi kọ́ ọ́ lè padà tẹ̀lé mi báyẹn. Eh. ìwọ ló ń gọ́ rẹ látijọ́ yìí hmm? ṣé wọ́n gbọ́ pé èèyàn wọ́gbó agijù kó jáde rí ṣé òkè hmm? ń wo fíìmù ni hmm. wọ́n lè padà dé jóbi jòkè ọgbẹ́ lóòótọ́ ṣé padà jáde mọ́. so kálù ti tẹ̀lé mi látijọ́ yìí ni kò bá má rí báyìí fún ẹ mọ́. mo ponú ni. jọ kí náà ń jẹ láti ìgbà náà ti lọ. mo gàn án. èmi tó jẹ́ ibi tí gold madam wà mo mọ ọbẹ̀ straight. kí ló ṣe ẹ́ tá a ti wọlé straight báyìí ní ò lè wo bí méjì kí n tó gbé jáde. jómi jòkè mo sọ náà mo yóò lè mm. kádàrá rẹ látọ̀run á. Ah, wọ́n bí ọmọ lè ní. bàbá wa kọ́ ọtí ṣèbímọ fìyẹn lẹ̀ níta máa wá ṣe nípa tó bá ti dalẹ̀ a máa lọ bá wọn bàbá ibẹ̀ o ṣá mọ̀ wọn gáìsì yẹn níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mọ̀ ọmọ ọmọ ṣe máa ṣílẹ̀kùn yẹn tàbá ti ṣílẹ̀kùn seventy thirty la máa ṣe o. ṣé orí orí mi púpà àti tiẹ̀ kó bí dán olórí burúkú ni mímú mímú gbọ́dọ̀ mi ní ṣe security ìwọ ọmọ ní hand security bẹ́ẹ̀. mi ò mọ kó ń dẹmu látijọ́ ẹni ọjọ́ yẹn tó tètè kárí ẹ mi o lẹ́yìn ìjọ́ yẹn mo jí mẹ́ta. dé ká ló ti tètè wá bá mi ni wọn náà bá la ń bẹ̀. yéé kábàáyé kàyà fọ́ ògiri ọlẹ bẹẹ báwo la ti á sí. mo wà lè fẹ́ ògiri bọ́gláàrì ṣó rí pé bọ́gláàrì wà nù wíńdò ni. wọ́n ti mọ̀ bá ṣe á ní àwọn gáìsì yẹn tá a bá ti pè wọ́n àwọn bàbá bẹ̀ wọn mọ̀ ń pa ẹ̀ gan tó bá ti dẹnu kí ni bá ọmọ ọmọ yẹn máa ṣí. jọ ń fọ lọ́rọ̀ bí ọ. kí ni. jọ mo kàn jẹ sí security ẹnu ni mo fi mí jẹ o. ìwọ ni wọn ń ṣọ́ wa ara ah. làwa ń ṣe ibi tó ó sàmọ owó kó bẹ́ẹ̀ gan bá la ẹ kò sí wàhálà máa báyìí máa ṣe lálẹ́ nìyẹn o ṣé pàṣẹjọ sọ ló ṣe wa. Senegal sẹgẹ hmm? sọ gbèsè pọ. kí ni. ayé rẹ̀ da tara o. kí ni mi ò gbọ́. àṣé ò lè ní ọ̀rẹ́. mi ò gbọ́. jọkọ bá ti gógó. tún kí ló sọ. ìwọ mọ wọrí mọ. Ah ọtún mọ̀ bọ́ìsì o ti dá mi bó ṣe sọ ni. ẹ máa pè ìlọ́ba àṣàbí àní ẹ pè ìlọ́ba àṣàbí àṣàbí onílẹ̀kẹ̀ ọ̀la àṣàbí àkànbí epo rẹ àṣàbí àṣàbí òròdílé dàjọbọ o àṣàbí bó o bá lọ wà dé àṣàbí bó o bá lọ wà bọ̀ àṣàbí àṣàbí orí àrán o àṣàbí àṣàbí onílẹ̀kẹ̀ ọ̀la àṣàbí kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ o kò o kò ní bàjẹ́ o ojú ọjọ́ kan n kò yí ni o kò má ní o ẹ kò o kò o kò o kò o ojú ọjọ́ kan. Nkòyí ni kò ní o. ngbèrè ajabi gbèrè o Àjàbí ńlẹ́kẹ̀ ọ̀la ó yá gbèrè ajabi òǹdè mi ajabi o orò ìdílé dàjọbọ bọ́ọ̀nba lọ wà ní dandan torí pé owó ní rúkọ àìbọ̀ o ọmọ kú lómi lómi ní ọ̀hún o. Ìkòyí ni ọmọ àgbọ̀nyàn ẹbí lóló ọlọ́ta ẹ̀gbìn malérí ikú pogun gbọ̀ngbọ̀n mọ́tànlẹ̀kọ̀rún ọ̀rọ̀ máa ń bàjẹ́ ọmọ agbélé mo gbé ìgbẹ́ mo ti gbé ìjò gbẹ́rì gbà ó gbé bàdàn gbé ta kí mọ̀rin bá ń gbé láì ọmọ bàbá kan là kọ́ba bàbá kan là kíjọ rẹ̀ bàbá kan gbọ́ kánkò ilé ọmọ ojú kòkó tí ń gbà mí lọ́wọ́ ọdún àṣàbí onílẹ̀kẹ́ ọ̀la dé ọ̀ṣẹ́ múlẹ̀kẹ̀ ìyálé ló àyà mi. àbámúlẹ̀kẹ̀ ìyálé mi ní ilẹ̀ kíọ́lá àjàbí onílẹ̀ kíọ́lá ikú arígbó wa kété ẹ̀dá àjọ jagun àjàyè nítorí gbòòrò nílé dájọ́ ó ti dájọ́ nǹkan oníbàjẹ́ o oníbàjẹ́ o oníbàjẹ́ o bàjẹ́ o ojú ọjọ́ kan kò yé ni kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ o kò bàjẹ́ o kò ní bàjẹ́ o ojú ọjọ́ kan n ni kò bàjẹ́ o. ọmọ àbàjẹ́ ká ṣúre ṣe wọ lọ́wọ́ bá ṣé ẹdun ṣé wọn kì í bí ọ̀n lòlù náà bí mi nílùú ni láti ọdún ní jẹ́rin ele ele ele ele ju o ti ju o ti fẹ́ ju ẹ̀mí mi lọ o. èwo. láti ọdún ní jẹ́rin. kò sí ní tí ó ṣe é yóò lọ rè yóò bọ̀ rè kò sí ní tí ó mú ẹ jẹ́ kí n sọ kí ni kan. oyin sì ẹ rẹ bẹ́ẹ̀ sọ alọ́láyọ̀ adéláyọ̀ bọ̀dà ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ ẹ kàn sọ bígbà tẹ pé ah ẹnu náà mélòó lẹ́rìí tí mo bí náà tẹ bá mi kà wọ́n ṣá òun nìkan ló wà lọ́wọ́ mi o. ẹ kò sí ní tí òun kò sí ní tí ó sì. ẹdọ ẹdọ ṣọọkì yẹn bí ọ̀nà ìlú ni wọ́n bí mi lù ni ẹ má yẹ kí n ṣoore ṣe náà. ó ṣoore ṣe ẹrù. ẹgbà mi ó ojoojúmọ́ ìgbà yìí ó ẹkú búrú ẹgbà mi ó. sórí sórí kìnínú. ẹran ni baba eléyìí ta n ta ń wíre o ládi méjì torí n tí ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ yìí tó ń dálẹ̀ nu tó bá ti mú kínní ìdè nílùú ọba túbà ni ó túṣẹ ẹ níṣẹ́ gbà mí o ọmọ mi o ọmọ mi o ọmọ mi o ọmọ rẹ̀ ń kú ọmọ rẹ ń kú lọ́nu àwọn ọmọ kékèké tí wọn ti kú lẹ̀ yọ̀mọ̀ níye lórí ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ náà sì ni dákun ẹrù ìlú ni ọlọ́run ó bá gbé yóò lọ́ọ̀rẹ́ yóò bọ̀ọ̀rẹ́ kò sí ní tí ó mú gbọ́ ṣé ìyá àlẹ̀kẹ̀ èyí tó gbèsè ń ọjọ́ mọ́kànlélógún ńlọ́lọ́. ẹ̀rọ ẹ̀kọ́ tẹ̀ ń káyọ̀ láti sọ fún mi sí ni pé àṣà máa lo twenty one days in bitola rárá àwọn òwe bẹ́ẹ̀ ntí mo wí ni wípé yóò lọ yóò ṣá ó bá ti sọ fún mi pé màá rí so many things nínú bíbá so má ṣe ti mú three dd glass mi dání ah mi mọ̀ pé àwọn nǹkan tó wà ní bíbá yìí ti ẹran àwọn pípù yìí fọ́ ni ah nǹkan tó ń ṣe mi i'm so tasty how i wish mi rí ice cream àti popcorn so fífi ẹ̀sìn fi cool mind mi ah really miss ice cream and popcorn. àṣà bí orí àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bí ìgbà ẹmu àṣà bẹ́ẹ̀mí orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. <laughs> Get out! Go from my side! kábíyèsí ẹ̀yin ni mo wá rí kábíyèsí tí bá ní òsùn irọ́ ni mo pa. lẹ́nu olóye. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀yin náà wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹ wo wọn ní bí ẹni tó bá lọ inú igbó tó lọ múlẹ̀kẹ̀ tó bá ti dé gbogbo ẹ̀ adẹ́ ìrọ̀ ó lọ inú igbó lọ múlẹ̀kẹ̀ àárín kó dé kọ̀ràn kó wá sàn lára ọmọ ìyá àjẹ́ iṣẹ́ ló ń pelékè sí. ìyẹn dẹ̀ ti pẹ́ ẹ̀yà lóye. èmi tó ti ṣẹlẹ̀ kábíyèsí. kíjọ wo ọmọ ìpòrá lóru mọ́jú èdè ló ìpòrá ah, ah, kọ́mọ máa pòrá kọ́mọ máa pòrá kọ́mọ máa pòrá ẹ wo kábíyèsí èmi tẹ̀ ní wá dágbére fún yín ni mo fẹ́ tẹ̀síwájú òun lọ lú mi. nítorí wípé bí gbogbo ẹ ṣe lọ yìí tó jẹ́ pé ọmọdé ló ń gbé ládédé tó ń nígbà tó bá mọ́ àwọn àgbà tó máa dẹ̀bọ̀ fún àbọ̀lẹ̀ lórí kódẹ̀ mi kí tètè tẹ̀síwájú kí lọ lú ìyá ah. ṣoṣo wa yẹ ká máa gbọ́rú ilé lẹ́nu olóyè láàrin ìlú ẹ aráàlú ògbódò bẹ́ẹ̀ gbọ́. ẹ ẹ ẹ jọ kábíyèsí. ìyálòdì ìyálòdì ẹ n tó ń ṣẹlẹ̀ rí ẹ jẹ́ ká túbọ̀ ní sùúrù díẹ̀ ká kún fàdúrà ọmọ tó wọ gbòòrò lọ mú ìlẹ̀kẹ̀ mo máa tó dé èní sọ́la àbí ìjọ́ mélòó náà lé abọ́ rẹ̀ pé a tó dé ah. àìtí ìdè ló jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yẹn tó máa ṣẹlẹ̀ ah. tó bá ti lè jáde ńbẹ̀ ìlú túba ìlú túṣẹ kò ní sábúrú ẹ má dá mi dá bùkátà mi ah. ẹ má fèmí nìkan lẹ ẹ̀yin náà lẹ fi mí joyè o ẹ̀yin lẹ sọ pé dandan èmi ni kí n jẹ o. ẹ̀yin ló kàn ó di dandan kẹ jẹ ẹ jájọ <laughs> ṣe ni o ẹ jájọ ṣe ni o ẹ jájọ ṣe o ikú ò ní pa ẹ o àìsàn kankan ò ní gbé ẹ de o ẹ jájọ ṣèlú ẹ má jẹ ìlú yòó tú o kó tó dé náà kéèyàn tètè yára yẹra eh, fún mi. ẹ má ti ṣèyẹ ẹkún fàdúrà ẹkún eh, fàdúrà èmi náà ń gbàdúrà gbogbo àwọn aláwo láti ṣẹtọ fún kó máa gbàdúrà irun bí ò ní ṣe wá wá dẹrọ. àwọn tó nílẹ̀ abáwa tún ṣe. ẹ ṣe ẹ ṣe dúpẹ́ ìyá mi. àwọn yóò máa lé o lóye ìlú fìlú lẹ torí pé ìlú ń dàrú ṣé ìlú tó dàrú ò lè padà tó ní. ń wò yẹn tó máa appear tó tún máa disappear so it's real àlàáfíà ni. àdùpẹ́ kójú kò ẹjọ sà èmi ò mọ torí ẹ̀rù ti fẹ́ máa bà mí báyìí wọ́n kàn sọ fún wa pé wọ́n fẹ́ lọ síbi kan wọ́n fẹ́ lọ mú nǹkan tá a máa kà ní ní méjì báyìí a ti máa lò bíi ọjọ́ márùn-ún tí your excellency ò máa ti yọjú síta àmọ́ bó ṣe ń live nínú ibi tó ń wà no means of communication jíjẹ mímu àmọ́ bí àlàáfíà náà wà ní o kò yé wa ẹ̀rù ti fẹ́ máa bẹ̀ mí o mi ní tọ̀yìn rárá. bó ṣe ń ròyìn lèmi ń rò ah, in fact mo rojú tiẹ̀ lọ ní àná níbi báyìí nǹkan tí mo bá wọn pò mí lánàá ń ṣe kékeré pé n tẹ́ sọ fún mi ọ̀tọ̀ ni ẹ sọ ní sọ pé ọmọ yìí kò dé bí kó lè lọ sínú oko mbẹ kó mú lẹkẹta wí kó mú ní lọ́wọ́ ká lè bọ̀ lé. ẹ dọ́nà o rí mi rí pé mo rísìkì ilé ayé ara mi ṣá. Ah, eh, tí yín náà la kúkú ṣe tí yín la ṣe o. nítorí yín dẹ̀nà ṣe lọ o mo mọ ẹ̀bẹ̀ tá a bẹ̀ wọ́n kó tó gbà láti lọ torí yín náà ṣe lọ. wọ́n ní ẹni tó bá lọ ó máa ń dé ẹgbẹ́ fún ṣé báwọn kan ti lọ tí wọn ò dé rí àmọ́ ìṣù ẹ̀ pé ohun ìgangan náà the wrong i mean the right person ló lọ yìí. náà mi ṣe ti ìbí lágbára ọlọ́run àwọn tó lọ náà máa padà wá bá wa láyọ̀ àtàlàfíà àmọ́ èmi ò bá ní bóyá kẹ́ pé àwọn elders o àbí kẹ́ ẹ pé lórí ẹbí torí àwọn náà wá sílé tó wá ń fẹsẹ̀ jọlẹ̀ fún wa pé báyìí ló ṣe máa rí báyìí ló ṣe máa rí o ìwọ̀n bá ní kẹ́yẹ́ ká pè wọ́n ká lọ bá wọn o kọ́ wá bí your excellence ṣe máa tètè padà o. bọ̀dá ti jáde lọ́sìn tó bá dé bó ṣe wíwọ́ ẹ̀ èmi àti wọn àjọ dé palace. Ah, best o. Oh àjọ̀dé mi. ọjọ́ márùn tán ah, ah. sọ́dọ̀ akọ rẹ̀ fún un pé mò ń rí àmì ìtura kan pé mò ń rí àpẹẹrẹ ayọ̀ mo rí i pé ìlú ìtún máa dùn ju bó ṣe dùn tẹ́lẹ̀ lọ ní ọmọ tá a rán lọ gbòòrò ṣó ti dé ni kán má jẹ tí mi ò di kan jẹ ń gbọ́ gbérapá ah, pé ṣọmọ ti dé ni kán má jẹ tí mi ò di olórí. kábíọ́ ò sí ọba tó ba lórí ohun gbogbo. mo mọ̀ fẹ́ pàkíyèsí yín sí nǹkan kan mọ̀ ni. iṣẹ́ ẹ mọ̀ wípé ìyá onílẹ̀kẹ̀ tó jẹ tó gbèsè kò jẹ́ lójú wa o. ẹ láyé àwọn bàbá mi ni wọ́n jẹ. a bá wọn lórí oyè ni. a bá wọn lórí oyè wọ́n dẹ̀ ṣe dáadáa ẹyọ kan tó fẹ́ jẹ lójú wa náà ló wọgbó lọ tó di àlọ́ rámirámi láàárín àràbọ̀ rẹ̀ yìí o. padà má sọ bẹ́ẹ̀ mo máa dé láyọ̀ àdúrà nìkan ẹ̀ máa fi sìn ìgboro òun ṣe bí téèyàn kan máa wọ̀ tá a dẹ̀ mú nǹkan kan tá a jáde tá a máa bọ̀ bẹ́ẹ̀ kó múlẹ̀kẹ̀ ìdé kí ìlú tùbà kí ìlú túṣẹ́ kéku kébí eku kẹyẹ kébí ẹyẹ kọ́mọ èèyàn náà máa fọ́n bí ọmọ èèyàn kábíyèsí. ìlú yóò ní dorí mi dàrú. àṣẹ kábíyèsí lóòótọ́ àlá yín máa ń ṣe mo sì máa ń gbàgbọ́ àmọ́ tí mò ń rò ní wípé ṣé kìí ṣe pé òfin ti yí padà nǹkan míì ti fẹ́ẹ́ dé. olórí gbàgbọ́dé kò wọgbó lọ ó lọ gbòòrò lọ mú lẹ́kẹ̀ẹ́ lẹ́kẹ̀ẹ́ ayọ̀ tó máa pọ̀lù ìtura sí gbogbo òru wa ni kì í dẹ̀ ń ṣèjọ́ tó bá lọ náà ló máa dé. kábíyèsí kò ní dàrú lórí mi wípé kò dàrú lórí àwọn bàbá yín àmọ́ mò ń rò wípé tá a bá ro ọ̀rọ̀ lọ síwájú báyìí hmm. ká tún rò lọ sọ́wọ́ ẹ̀yìn ká lè wo ohun tí ó ṣẹlẹ̀ ẹ wá wò mí bẹ́ẹ̀ ṣe ń rí mi ẹ kúkú mọ̀ mí pé òun lókè mí lẹ́yìn yín bẹ́ẹ̀ bá wo wájú yín báyìí èmi lẹ́ rí o bẹ́ẹ̀ bá wẹ̀yìn èmi mò ń bọ̀ lẹ́yìn yín kábíyèsí ṣé bébè mi rè lẹ́gbẹ̀ẹ́ yín kò sí nǹkan kan tí ó ṣe yín kílù ìtùbà kò tún ṣe kò ní séwu ìlú yà á dùn jù yìí lọ lágbára ọlọ́run lágbára lálẹ́ yìí lágbára ìdùà ìlú yìí ṣì máa dùn jù báyìí lọ lágbára ẹlẹ́dàá mi kò ṣe mo dúpẹ́. gbèrè Àjàbí gbèrè o Àjàbí ònlẹ́kẹ̀ ọ̀la ó yá gbèrè Àjàbí òǹdè mi Àjàbí o orò ìdílé dàjọbọ bọ́ ń bá lọ wà ní dandan torí pọ̀ owó nírúkọ ìbọ̀ àṣàbí o ọmọ kú lómìlómì ní ọ̀hún ìkòyí ni ọmọ àgbọ̀nyàn yọbí lólú ọlọ́ta ẹ̀gbìn malérí ikú kogun gbọ̀ngbọ̀n mọ́tò ẹ̀kọ́rún ọ̀rọ̀ máa ń bàjẹ́ ọmọ agbélé mo gbé ìgbẹ́ mo ti gbé ìjò gbẹ́rì gbà ó gbé bàdàn gbé ta kí mọ̀rin bá ń gbé láyé ọmọ bàbá kan là gbọ́ bá bàbá kan ládùúgbò rẹ̀ bàbá kan gbọ̀ngàn kò ilẹ̀ ọmọ ojú gbogbo ìgbà rẹ̀. bàbá jésì bàbá jésì ah! ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kú oríire náà ẹ pẹ̀lẹ́ ah! ẹ pẹ̀lẹ́ hmm, ẹ tí láti dìde ẹ tí à ọkùnrin ẹ tí à ah! ẹ ìyá alálẹ̀ mo dúpẹ́ o olódùmarè ó ṣeun láti òní lọ ó ti di àṣà bíi onílẹ̀kẹ̀ ọ̀la ọ̀kárì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀yà ẹ̀ǹsù ah, àṣàbí onílẹ̀kẹ̀ ọ̀la. àṣàbí onílẹ̀kẹ̀ àṣàbí onílẹ̀kẹ̀ ọ̀la ìlẹ̀kẹ̀ yìí ń dán obìnrin ni. ọ̀la tí mo gun àwọ̀ wọn níbi ìgbàlóra ẹ̀gà soso àwọ̀ òde òṣùwọ̀n gbósùn bẹ̀rẹ̀ ló yẹlé àtẹrígbà ayọ̀ dẹ́dẹ́ akóde kan gbaragada ló yẹmí ló yẹnu àjà fún fatusi lé ńpẹ́ nílé alẹ́ tẹ wọ́ya àfẹ́dí ọkọ̀ tẹ́lẹ̀ fọ́magamaga sẹ́yìn má tuntun ayé ẹ wí fún sìnkú àwọn kó gbẹ̀yìn dà kọjọ́ máa yọ oró múra sùnmúra dẹ́ gbajẹ́ alájẹ tipátipá alápètè òní oníṣẹ́ tó ń pètè ọ̀la ayé tí ò yé èèyàn ayé sinimá tó kẹ́ni lélẹ́yìn ó gbé ọkàn sókè rúru ayé the world. Written and produced by Jumai Mohammed. Packaged and directed by Mafia Folabi. Starring Mafia Folabi, Yinka Kodri, Olaniya Afanja Sanyeri, Nkumi Oluwasina, Mama Rainbow, Ibrahim Yekini Tẹ́lẹ̀, Ronke Odusanya, Madam Sajẹ, Yomi Fabi, Ọ̀túnba Abiola Jebeke, Jumai Mohammed, Abayomi Adenle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Ayé Dọ̀ọ̀nù. Iṣẹ́ bàbá iṣẹ́ ni ẹ gbà bẹ́ẹ̀. Grab your copy.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 ilẹ̀ ọmọ kú lódò kú lómilómi àṣàbí orí àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bèrè gba ẹnu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. ẹni fọmọ wọmọ yóò lù. àṣàbí kọjá abẹ́ ẹ̀ orí ló kú dá ẹni fọmọ wọ ọmọ ẹ̀ yóò dùkan pa. ilẹ̀ ọmọ kú lódò kú lómelómi àṣàbí òrí àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bẹ́ẹ̀ gba ẹ̀wọ̀n àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. dẹni òkúté wá ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ iná gbogbo dẹ̀ náà ni ó ti wá àgbààgbà ilẹ̀ yẹ tún